ìsìláàmù gbogbo àyùmọ̀ nẹ́bí ni rọrùn nẹ̀kì ìsìláàmù bá dé kò gbà kólekóle. bó bá rí bẹ́ẹ̀ ẹ káàbọ̀ sórí ètò àdínú yusuf ètò kẹrin kòkò níbi tí wọ́n ti mọ̀ ẹ̀dá wa lẹ́kọ̀ọ́ lórí bá a ti ṣèjọsìn olúwa dẹ́dà níbàámu pẹ̀lú àlùkò àrí òun tún náà nẹ́bí ọ̀rọ̀ àkídà ẹ fi mọ́ mọ́ àmàlà ìyẹn bá ti mọ̀ bára wa lò. orí ìkànnì royal fm ninety five dot one ìrọ̀lẹ́ tó àdínú yusuf òde àti to five thirty pa àtọ́kùn ẹ lọ pè lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one zero three three five one nine four nine olùwàbáwà tẹ̀rù ọlọ́run tó sọ nípa wọ́n tó àdúrú yìí kúrò yìí lẹ́sàn-án dáadáa àti láti yá oríire tó ṣòro sínú oṣù yóò ní pẹ́ nìkan kan wá rú o. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا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 إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعو قفهم الله وبا أتريك أتيك يلون فو النبي ومحمد gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ gbẹni tí ó ń tẹ̀lé ìlànà ànábì tí ó fi di ọjọ́ gbìnde alkiyama abẹ́lúwa kó fi ìkẹ́tí àtọrọ yìí kó fi kárí wọn. gbogbo àwọn tí a ń gbọ́ ètò àdínà yóò sọ̀rọ̀ nù. eléyìí ni ọjọ́ kẹtàlá nínú oṣù Ramadan ti 2025 tó ṣe dédé 1446 nínú tàríkì hijiri náà ní èní níbi ọ̀rọ̀ tí mo ń bábọ̀ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa àwọn àìsàn ọkàn tí mo ń ṣàlàyé rẹ̀ bọ̀ wálẹ̀ ọ̀kọ̀ọ̀kan so àìsàn míì tó máa ń dààmú ọkàn òun náà ni àtúngbéyàwó ní òní so àbí ọlọ́run ọba kó mo ṣàlà wá níbi àwọn àìsàn tó máa ń ṣe ẹ̀mí ọmọ ẹ̀dá ènìyàn nàbí tí a fẹ́ sọ lónìí òun náà ni alhawa alhawa so ìtumọ̀ alhawa òun náà ni ìfẹ́ ẹnu nǹkan bá pèèyàn ló nífẹ̀ẹ́ ẹnu nínú ẹ̀sìn ewu ńláńlá ni tán bá pèèyàn ló nífẹ̀ẹ́ ẹnu nípa ọ̀rọ̀ ayé rẹ̀ ewu ńláńlá ni fún èèyàn tán bá ní ìfẹ́ ẹnu òun náà ni huwa mailu nafs ila shay'in òun ni kí ẹ̀mí èèyàn kó lọ lè ṣẹ́rí síbi nǹkan kan tó ṣe pé nǹkan yẹn kìí ṣe nǹkan tí ó ṣe dede nítorí wọ́n bá fẹ́ ẹni pé wọn yóò nǹkan tó àṣẹ ọba kí níbẹ̀ lẹ́mí tó ń sí náà lòun ó sì máa ṣe wa mailu at-tab'i ila ma yula'imuhu àti kí àdámọ́ ọmọ ẹ̀dá ènìyàn kó ní pé n tó bá ti wù òun náà lòun ọmọ ṣe ń bóyá ó ṣe òfin ọlọ́run ó ṣe dédé ètò ọlọ́run ó ṣe dédé ètò ayé kò sí tọ́ka àwọn tó ń fẹ́ nìyẹn òun náà máa pè ní ìfẹ́ ẹnu yẹn ni pé ní tó bá ti wu ọkàn tiẹ̀ náà ni yóò máa ṣe so àwọn afáàmọ́ ń ṣàlàyé pé irú nǹkan báyìí tí bá ní hawa tó fi ń pè ní hawa hawa ìfẹ́ ẹnu lè anáwó yá hawa bẹ̀ sọ ibì torí máa ń kó parun bẹ́ni tó ní ni ẹni tí bá ń nírú wà báyẹn yóò kó ìparun bá táwọn ìfẹ́ ẹnu o ní yóò ìmá wọ̀nyùsọ́m ìmọ̀ ń fọyàn lójú a sì máa dìyàn létí so yóò dìyàn létí oníjìkìyìn ó lè rí òdodo wà ń kánà mashahuran kódà bí òdodo yẹn bá gbajúmọ̀ tó gbìyàn mọ̀ pé òdodo lélẹ́yìí ìfẹ́ yóò sì dìyàn ní ojú yóò sì dìyàn ní etí yóò fọyàn lójú yóò dìyàn ní etí. ètí èyàn nífẹ́ gbọ́ èyàn sì nífẹ́ rè ó ṣe lè kó clear tó torí pé lẹ́ annala hawa qad saytara ala alati al-basari was-sam'i gbogbo irinṣẹ́ tí yẹn máa fi ń rí náà rí òdodo ìfẹ́nú di bẹ́ẹ̀ gbogbo irinṣẹ́ tí yẹn máa fi ń gbọ́ òdodo ìfẹ́nú di náà nígbà tí ọlọ́run bá ń ṣàlàyé fún wa nínú suratul Jafiyah ipe afara'ayta man ittakhadha إلاءه أهواه وأضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهده من بعض الله أفلا تذكرون إذن سورة الجاشية آية 3 الله بني والنبي أفرأيت من اتخذ إلهه هواه أولا أنت تسيء الفين دولون ره òun ni máa ń tẹ̀lé ṣe àpé ọlọ́run ọba ní àlùmọ̀tọ́ òun lèèyàn máa ń tẹ̀lé yóò ibàj òun lèèyàn máa ń sìn òun lèèyàn máa ń gba àṣẹ rẹ̀ tó bá ti pa fún yàn láṣẹ èèyàn gbọ́dọ̀ tẹ̀lé ni so ó ṣe dédé ara rẹ kò ṣe dédé ara rẹ dandan ni àwọn tó bá ti di pé èèyàn fi fi hàn ọlọ́run ọba lẹ̀ èèyàn wá ń tẹ̀lé ìfẹ́ tó bá wúyàn tó bá wúyàn nínú tó bá ti wá sí ọkàn tiẹ̀ tí wọ́n fẹ́ náà ló wọ́n ń tẹ̀lé ló ń tẹ̀lé káàkiri tolúwa ní ẹni yẹn ti sọ ìfẹ́ ẹnu di ọlọ́run ọba rẹ̀ nìyẹn o ìfẹ́ ẹnu ti di ọlọ́run rẹ̀ tó tífẹ́ ẹnu bá ti di ọlọ́run yàn wà bọ́lá Allahu ala ilmin ẹni yẹn wà sọnù ọlọ́run ó sọnù yóò sì máa sọ pé òun ní mà ìmọ̀ náà ni ọmọ lóun ní wa khatama ala sam'ihi ọlọ́run ọba ó di ní etí wà kálbì ọlọ́run ó di ọkàn rẹ̀ kò ní lè gbódodo kò ní lè rododo wà já ẹlẹ́ ẹlẹ́ bá sọrí ẹgbẹ́ ṣáwà ìfẹ́ ẹnu yẹn ọlọ́run tó fi di ojú rẹ̀ ọlọ́run wá ní àá fàmẹ́ni yẹ àdé yìí ta ló wà lè fúri ẹni yẹn mànà ní bá ẹdínlá tó yàtọ̀ sọlọ́run fẹ́lẹ́ tẹ̀tẹ̀ kẹrùn ṣé ẹ̀rú kẹwò ni pé ẹni tí fẹ́nu rẹ̀ bá ti dérú stéèjì yìí sọ ọ̀rọ̀ rẹ̀ ti parí. ọ̀rẹ́ ti di aburú láńlá so náà ni ó lágbára kí mùsùlùmí kó jẹ́ pé ìfẹ́ ẹnu náà ni yóò máa ṣe kí yóò máa tẹ̀lé káàkiri inú ìgbésí ayé rẹ̀ so ó léwu fún mùsùlùmí so kódà àwọn tó jẹ́ àwọn ànábì ọlọ́run ọba àwọn ànábì ọlọ́run tó ti ṣáwájú ànábì wa sallallahu alaihi bọ́lọ̀ ń ṣe kìlọ̀ fún ànábì yìí ipe kó má tẹ̀lé àwọn onífẹ̀ẹ́nu kìí ṣe òun nìkan ọlọ́run bá sọ fún bẹ́ẹ̀ o kódà àwọn ànábì tó ṣáwájú rẹ̀ nàbí Allah Daud ọlọ́run bá ní ya Daud ya Daud inna ja'alnaka khalifatan fil ard fahkum bayna an-nasi bil haqq wa la hawa olúwa ní ìwọ Daud wọ Daud máa tẹ̀lé yẹnì inna ja'alnaka khalifatan fil ard aṣèwọ́ ọlọ́run aṣèwọ́ Nabiyullah Daud àwọn ọlọ́run la sí ọ ní àrólé adájọ́ fahkum bayna an-nas bil haqq máa dájọ́ pẹ̀lú òdodo láàrin àwọn ènìyàn wala tattabi'il hawa olúwa ní ò gbọ́dọ̀ tẹ̀lé ìfẹ́nu ò gbọ́dọ̀ tẹ̀lé ìfẹ́nu sọ̀rọ̀ wọ́n tẹ̀lé ìfẹ́nu rẹ̀ fayodélaka àìsẹ̀bí ìlèlà tó ìfẹ́nu sọ́ọ̀nù ni kò ní jẹ́ kó jíbi dúró lójú ọ̀nà tọ́lọ́run ò ní rẹ́sìn ọlọ́run ọba sìn ò ní rí àṣẹ ọlọ́run ọba tẹ̀lé tí èèyàn bá ti jẹ́ onífẹ̀ẹ́ ẹnu ẹ̀rí kọ́ lọ́lọ́run ọba fún anábì mọ́ sallallahu alaihi wasallam anábì ni ọlọ́run sọ fún pé wọ́n mọ̀ ẹ̀yọ́ ń pín kìí tẹ̀lé fẹ́nu rẹ̀ o in huwa illa wahyun yuha ẹ̀wò anábì gan lọ́n ní kò kìí ṣe fẹ́nu ara rẹ̀ kátó wá ní àwa tí a kìí ṣe anábì àyàn gbọ́dọ̀ jẹ́ onífẹ̀ẹ́nu ẹ̀rí ọlọ́run tó sọ nínú ayéyà gbà tó ń sọ̀rọ̀ àwọn kèfèrí ìpara tó kó bá wọn ní in yattabi'una illa dhann wa ma tahwa al walaqad ja'ahum min rabbihimul huda nínú suratul najm olúwa ní àìsàn tí ń ṣe àwọn kèfèrí òun ní pé ń yattabi'una illa dhann tí wọ́n ń tẹ̀lé ni pé mo rò àrò àrò pé yóò rí báyìí àrò pé kò ní rí báyìí tí ń ṣe wọ́n nìyẹn wa ma tahwal anfusu nǹkan tẹ́mi wọ́n ń fẹ́ ni wọ́n ń tẹ̀lé nǹkan tẹ́mi wọ́n fẹ́ náà ni wọ́n ń bá kiri ọlọ́wọ́ ni walaqad ja'ahum min rabbihimul huda ìlànà ọlọ́run sì wá bá wọn o wọn ò tẹ̀lé ni o wọ́n rí ìlànà wọ́n rí wọ́n rí ẹ̀rí látọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run rán àwọn òjíṣẹ́ sí wọn ẹ̀rí gẹ́gẹ́ báwọn yẹn náà ṣe ń rí àwọn àfà tó jẹ́ àwọn àfà òdodo bá fà bú bá tiẹ̀ pọ̀ hmm? àwọn àfà dáadáa ń bẹ so anabi anabi sallallahu alayhi wa sallam òun ló jẹ́ kó yé wa ìpínlẹ̀ ń tẹ̀lé àlùtọ̀ ìfẹ̀tùn min ummati zahirina ala al-haqq anábì ní ayé yìí kò ní yẹ kò ní gbó ẹ máa rí ẹ máa rí nínú àwùjọ yín àwọn tó ṣe pé àwọn ìjọ kan tó ṣe pé wọn ò dó lórí òdodo òdodo yẹn ni wọn sì máa polongo kódà la yadurruhum man khazalahum táwọn yẹn bá ń ta kété sí wọn tí wọn ń bú wọn tí wọn ń ṣe wọn lórúkọ burúkú kódà kò ní ní wọn lára àwọn tó máa bá òdodo ni wọn sì máa pèpè sí i sòkè lòdodo alqur'an sunna ala fahmi salafil umma wọ́n máa fa alqur'an ṣẹ̀rí ọ̀rọ̀ wọ́n máa fi àyà àdìsá nẹ́bí wọ́n máa fi ṣẹ̀rí ọ̀rọ̀ wọ́n sì máa fi àgbọ́yé àwọn sàhábà tí wọ́n gba nǹkan yẹn lọ́dọ̀ ànábì wọ́n máa fi ṣẹ̀rí ọ̀rọ̀ àwọn ẹni òdodo nìyẹn ànábì wa ni ẹ̀ máa rí wọn ni ò láǹtàzọ́lù ta'ifatun min ummati zahirina al-haqq la yadurruhum hatta ya'tiya amrullah títí lẹ́ẹ̀ máa rí wọn títí tí ọlọ́run fi payé rẹ àwọn ló sì mọ bẹ láyé ni so náà ni kí àwọn èèyàn jẹ́gẹ̀jẹ̀gẹ́ kan pọ̀ láwùjọ káwọn afárá pọ̀ láwùjọ so ìyẹn ò túmọ̀ sí pé kò ní sáwọn afá dáadáa ní àwùjọ ojúṣe rẹ wá ní kọ́lọ̀ lè wádìí fáwọn òun làwọn afá dáadáa okùn mọ bó ṣe ń wádìí oúnjẹ tó dáa ó wádìí oúnjẹ tó dáa ó wádìí ọ̀ríjìnà oúnjẹ ó wádìí oúnjẹ tí ò dáa ó ní pèmí ò ní débẹ̀ wọn wọ́n bá kó àwọn aṣọ kalẹ̀ ọ̀fẹ́ òlẹ́ rà ọmọ bó ṣe chúùsì tó jó original ń bẹ́ẹ̀ kódà bó bá mọ̀ ó tún níbo ìnira kan yìí nìjẹ́nu lè pe àwọn tó dáa mọ̀ wá hmm. ó ti wá jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn rẹ ọ̀rọ̀ ẹ̀sìn rẹ wọ́n fẹ́ ra fóònù nìsín wọ́n á ní àwọn kan bẹ pé àwọn fake ni àwọn kan bẹ original ni wọ́n wá dàrú mọ́ lọ ó mọ̀ bó ṣe lọ lè Salman al-Farisi alayhi rahma yani radiyallahu anhu ẹ̀ṣì ká lè wá ìtàn rẹ̀ kẹlọ lè wo bí ó ṣe lùṣẹ̀mí ayé rẹ̀ ó ṣe ẹ̀sìn Yahud ó ṣe ẹ̀sìn Nasara ṣùlẹ̀ ìgbà yẹn wà ń wa òdúdú náà ní wákàkiri títí tó ń dúpọ̀ padà bọ́ sí inú Islam ṣùlátara pé ń wá òdúdú káàkiri sòkè ọmọ wa ní àwọn ah, ẹgbẹ́ ti dàrú àmọ́ ìṣe tó bá wù wá náà ọ̀hún kò lè ṣe èyí tó bá wù ọ́ ara àfẹnú tà ń sọ náà nìyẹn ó wá èyí tó ń jẹ́ òdodo káàkiri ni ọ wá chúùsì òdodo ń so ìfẹ́nu anabi sallallahu alayhi wa sallam ah, nínú ah, ọ̀rọ̀ abdullahi bin umar olóhùn gbọ́lá tó dà anabi sallallahu alayhi wa sallam pé anabi ní muhlikat àwọn kan mẹ́ta kan ó máa ń kó parun báyàn ni máa ń ba ayé èèyàn jẹ́ yóò bá kìyàmọ̀ èèyàn jẹ́ ṣoṣun mọ́tọ́ ahun ahun tó bá ti pọ̀ jù fún yàn tí òun tó pé ahun lọ́ máa ń tẹ̀lé gbogbo tó bá ti fẹ́ ṣe báyìí ó ta wọ́n náà ahun ní tiẹ̀ wàháwá mọ́tàbàá ànábì ni àti ìfẹ́ kí ọmọ tẹ̀lé kí sòtọ́ pé ní tífẹ́nu rẹ bá ti sọ fún ọ náà lọ́ ń tẹ̀lé kí. wà ìjábọ̀ mọ́rọ̀ ibi nafsi àti kọ́mi èèyàn kó ríra rẹ̀ kó rẹ̀ lójú so anabi sallallahu alayhi ó jẹ́ kó wa gan pé ah èèyàn ti ń rìn níbi ìbẹ̀ ẹni tó jẹ́ pé ó nífẹ̀ẹ́ ẹnu ni tó yẹ ipa ọlọ́run ipa ọlọ́run ipa anabi ọ̀ka anabi ipa sórí ẹni yẹn tó pé ibi tí ìfẹ́nu tiẹ̀ bá lọ náà ni ó lọ àbí kó ìfẹ́nu bẹ́lómi débi pé ọ̀rọ̀ ọlọ́run yẹn yóò sì máa lọ lọ́rùn so ìfẹ́nu ni so táwọn afá bá ń ṣàlàyé ìfẹ́nu wọ́n máa ń sọ pé nǹkan tó le ní ìyẹn gbọ́dọ̀ jagun rẹ̀ jihadun nafs wal hawa aslu jihadil kuffar فإنه لا يقدر على جهادهم حتى يجاهد نفسه وهواه أولا so Sheikh Islam tèmi àlọ́wí bẹ́ẹ̀ ń tẹ́ bá rí gbogbo ẹni tó bá ní àkọ́kọ́ jihad tí yẹn máa ń ṣe wọn ni jihad nafs kò jagun kò jẹ̀mí rẹ lógun tó bá ní ẹ̀fẹ́ lọ lè jagun kò sì gbà tó dìgbà tó bá lọ kọ́kọ́ lọ lè kó àdákóbá kó gbẹ kọ́lọ́ lọ lè ń bá ẹni tí ó gbà fọlọ́run kọ́lọ́ lọ lè ń bá jà ànábì ni jihad nafs pàtàkì jùlọ lọ́wọ́ àsìkò yìí tẹ̀wá nì tábà ń sọ pọ́rọ̀ jihad ọ̀rọ̀ jihad lásìkò yìí kò sí àǹfààní rẹ̀ báyìí ìyẹn ni pé ìjagun ìjagun ìbá àwọn aláìgbàgbọ́ jà ìyẹn máa ń wáyé nígbà tí ó bá jẹ pé ìjọba ẹ̀sìn ọwọ́ mùsùlùmí ló tó kí mùsùlùmí ní ń darí ìlú ìjọba ẹ̀sìn ni wọ́n ń lò so àwọn tí wọ́n bá wá ṣẹ̀sìn àwọn ọmọdé gẹ́gẹ́ bí rebels tí gọ́ọ̀mẹ̀ntì wà sọ pé ẹ̀yin ọmọ ogun ìlú tẹ́jẹ́ ọmọ ogun ẹ̀sìn ẹ lọ lè bá wọn jà lẹ́yìn ìgbà tí wọ́n bá ti kọ́kọ́ kìlọ̀ fún wọn tí wọ́n ṣe wá sí fún wọn bí kan gbà fún tọ́lọ́run kí wọ́n gbà kan tẹ̀lé tànàbì tí wọ́n bá láwọn ò ṣe wọn ni ọ̀kẹ́ ẹ máa sanwó ògbélù òun náà ń pè ní jizya tax tí wọ́n bá tún ní àwọn ò ní san gbà yẹn wà ní jihad ẹ̀sọ̀ wà bẹ̀rẹ̀ wọn islam wà ní kánjà àwọn lógun. sotigi ń sọ lẹ́yìn ní kẹ́lù mọ́lọ́dún ṣì gbọ́ yé ìpè ogun jíjà ẹni ìwé ẹ̀lẹ́kẹ̀sì lẹ́mọ̀ jagun irọ́ o wá sí lọ́wọ́ ní irú ọ̀dọ̀ wáyà yín o kò sí ogun níbẹ̀ o tó bá lọ jagun tọ́wọ́ ìjọba bá tẹ̀ ọ́ pọ̀lọ̀ lè bá kéferì kan jà kí ọ̀nà lè bẹ́ẹ̀ nìkan jà ọ̀nà lè ń kó tí ẹnìkan èèyàn pẹ́ ní òkè kúrá o mọ́ndàlá ènìyàn yóò pẹ́ síbẹ̀ gidi gan so òun náà ni pé jihad tó wá jẹ́ jihad tó ń kálukú gbọdọ̀ kọ́kọ́ jà ní sèkè islam ṣàlàyé fún wa yìí pé òun náà ni ìjáwọ́ ẹ̀mí rẹ lógun ja ìfẹ́ ẹnu rẹ lógun wọn lẹ́nu tó bá rí yẹn ṣe òun gẹ́gẹ́ ní aslu jihadil kuffari wal munafiqin òun ní ìpínlẹ̀ tí yẹn kọ́kọ́ mọ ń bíldì kó tó lẹ́lọ lè bá kèfèrí àbí mùnàfíkì kó tó di pẹ́lẹ̀ bá wọn jà torí pé ẹnìkan ò lè lágbára láti bá kèfèrí jà ní ogun ẹ̀sìn àti kí wọ́n gẹ́gẹ́ kọ́kọ́ ja ẹ̀mí ara rẹ lógun náà ja ìfẹ́ ẹnu rẹ lógun awwalan lákọ̀ọ́kọ́ bishop islam bí wọ́n ṣe ṣàlàyé bí ìfẹ́núṣe burú tó bó ṣe lágbára kíyàn kọ́kọ́ jà ní ogun náà ni gbogbo ẹni tí ò bá rí ẹ̀mí rẹ̀ jà lógun hmm, tí ò rí ìfẹ́nu rẹ̀ pátì tí pé ìfẹ́nu náà ni máa ń tẹ̀lé kí ẹ̀rí yẹnìyẹn ìyẹpẹrẹ ní ọmọ yóò jẹ́ ni ìyẹpẹrẹ lọ́dọ̀ ọlọ́run ọba yóò jẹ́ ni ìyẹpẹrẹ lọ́dọ̀ ọlọ́run sọlọ́wọ́n bò ní kò ní níyì lọ́dọ̀ ọlọ́wọ́n ọba torí irú ẹni àkàkù pé ọwọ́ yìí ọ̀ tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ọba innal hawa lahu wal hawanu bi nafsihi wa sari'u kulli hawa sari'u hawanin tó gbogbo tó bá bí ó nífẹ̀ẹ́ ẹnu ìfẹ́ ẹnu gan-an gangan ni àgbákò fún un gangan ni ọkọ̀ yẹ̀yẹ̀ rẹ̀ tó gbogbo ẹni tí ó bá wá jẹ́ pé ìfẹ́ ni bá ń bá kiri jọ tí ó bá ṣubú báyìí ìṣubú yẹpẹrẹ ni ó ṣubú ìṣubú yẹpẹrẹ ẹni ìtùwò so ó túmọ̀ sí pàwọn mùsùlùmí ní nǹkan tí a gbọ́dọ̀ ṣọ́ra fún tàbí ṣọ́ra fún náà ní ká jìnnà sí ohun tí ẹ̀mí wọn bá ń pèpè sí fún wa tábà ti rí kí ní kẹ́rì pé anábì sallallahu alayhi wa sallam anábì ní àá la yu'minu ahadukum anábì ní ẹ̀lẹ́ jẹ́mọ́ mi ní gidi ẹ̀lẹ́ jẹ́mọ́ mi ní òdodo hatta yakunu hawa'u taba'an لما جئت به نبي والله لا يؤمن لا لا نبي لا يؤمن أحدكم حتى يكون هواء تبعا لما جئت به نبي أن يكون لي جم من جدي لي جن الثاني آه أريد مسلم موري àfi pẹ̀lú condition kó jẹ pé ìfẹ́ ẹnu rẹ̀ tábà ẹ̀ń lè máa jẹ́ ìtòbí yìí kó mọ fi tẹ̀lé ntánàbí mọ́ wa ntánàbí bá gbé wa lẹ́sìn díkì fẹ́nu rẹ̀ tẹ̀lé kò bá òfin fẹ́nu rẹ̀ so tí njọ́ tí yóò bá ti lè darí ẹ̀mí yàn ní tí ẹ̀mí rẹ̀ ń fẹ́ kó o darí rẹ̀ fún tí ànábì sallallahu alaihi wasallam ń fẹ́ fún tọ́lọ́wọ́n bá ń fẹ́ èèyàn tí lè jẹ́ mùsùlùmí tí ń jẹ́ islam náà nìyẹn kí yóò tẹ̀rí ẹ̀mí rẹ̀ inú mọ̀lẹ́bí yìí nìkan ti ní nǹkan kẹta yìí ń ṣe àmọ́ ńgbà tẹ́ padà gbé yẹ̀wò pẹ̀lú òfin ọlọ́run ọba ẹ ti ní nǹkan kẹta yìí ń ṣe wọ́n wá ní kíní yóò mọ̀ ta ko súnà nàbì sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀ní pàtì onífẹ̀ẹ́nu nìyí nù nínú ìlú ẹni nǹkan tẹ̀ ń ṣe tọ́lọ́ ta ko ìlànà nàbì sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀ní pàtì nífẹ̀ẹ́nu léyàn so onífẹ̀ẹ́nu nù so èèyàn náà fúnra rẹ̀ wọn náà ó ní bóyá àwọn pè lẹ́sìn ni wọ́n wá ní kíní yìí òfin ọlọ́run wọ́n mọ̀ ta súnà nàbì wọ́n ní ó ti pẹ́ ti ń ṣe é ìfẹ́ ẹnu ní ìjọba wọn ìfẹ́ ẹnu nù àwọn sàábà nẹ́bí sallallahu alaihi wasallam inú tó kọ́ rí paláyé tó pa tán fi jẹ́ mùsùlùmí gidi òun ni pé wọ́n pa ìfẹ́ ẹnu wọn wọ́n pa ìfẹ́ ẹnu wọn fún ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam òun ló fà tí anẹ́bí sallallahu alaihi wasallam bá ti gbé òfin kan wá ẹsẹ̀kẹsẹ̀ náà ni wọ́n gbà ẹ ọ̀rọ̀ kíbla anẹ́bí sallallahu alaihi wasallam ó ń so ìgbà tí ọlọ́run wá pa láṣẹ ipe ẹ yíjú kúrò níbẹ̀ yẹn so ara nǹkan tí ò yá ẹlòmíì ni òfin ọlọ́run ọlọ́run bá gbé òfin wá lónìí káfí lè mọ ẹni tí ó tẹ̀lé tí ó rẹ ìfẹ́nu rẹ̀ ńlẹ̀ tí ó fi tẹ̀lé lánàá Ànábì sallallahu alaihi wasallam ni ẹ máa kọjú síbẹ̀ yẹn máa ọya ẹ máa kọjú síbi Kàábà sọ̀kan náà àwọn sàhábà radiyallahu òun wá kúrò ní Mẹ́kà ó wá lọ sí Kùbá so ní Kùbá yẹn àwọn ń kírun lọ́wọ́ ń bẹ̀ wọ́n ń fún wọn pé ah ọkùnrin ń zi lọ́la nàbí sallallahu alaihi àyà al na pé àyà mọ̀ sọ̀kalẹ̀ òun mìíràn náà àna taqbila ila al-qibla qibla ní káàbà káàbà náà ní ká máa kọjú sí ní ìsinfa ẹ̀rẹ̀ bó ṣe ń sọ fáwọn ènìyàn àwọn ènìyàn wà lórí wọn wà lórí lórí wọn yẹn náà ni istadaru ogun ti rọra move lẹ́ẹ̀kan náà lórí ìrìn yẹn náà wọ́n ti kọjú sí kẹbílà yẹn sókèlè lóyìn wọn túmọ̀ sí pé wọ́n ti ìfẹ́ ẹnu wọn wọ́n ti pa yányán láti máa fi tẹ̀lé ní tí ànábì sallallahu alaihi wasallam bá sọ fún wọn bí mùsùlùmí ṣe gbọ́dọ̀ rí lélẹ́yìí mùsùlùmí ò tí kò ní tí ní èébú púpọ̀ nígbà tí bá ń ṣe nǹkan tí ọba mà á lè pè lónífẹ̀ẹ́ nu nígbà tí ò bá mà àmọ́ nígbà tó bá wọ́n ń ṣàlàyé fún ọ pé asúnà ah, ah, nẹ́bí lélẹ́ yìí tó ń ṣe yìí takò alukọ̀rọ̀ánù tó ń ṣe yìí takò takò kẹwàá ni a ah, báwọn bàbá tí wá sí máa ń ṣe nù o báwa sí máa ń ṣe ń lu wa nìyẹn o báwa sí máa ń ṣe so tí síwájú kí àbí ẹjẹ́ kí n gbé kọ́ọ̀lù díẹ̀ tó lọ máa ní kárí gbé fún àti abá ní ìbéèrè tó ní ṣe pẹ̀lú nǹkan tí a sọ sí eight one zero eight five zero one three seven one zero one zero eight five zero one three seven one so fún àti abá ní ìbéèrè kan sí ìkejì. Aleykum salaam wa rahmatulah. Wa aleykum salaam wa rahmatulah barakatu. Wa aleykum salaam ń dání ló ń wo. A fẹ́ ètò bàbá mi o. Náà mi kábọ̀. Àní sì sọ o. Àmì o. Ìfẹ́ náà ṣe nǹkan tó dáa o. Hmm. Ẹwà wọn mọ mí ti àtàbà wọn náà bá ń bá wọn wí. Ọmọ ló máa ọmọ yìí fẹ́ ṣe mọ́ gbogbo bẹ̀ náà láàdé ló gùn ọlọ́run. Wàlá ìfẹ́ náà ṣe ń kó ikú bá obìnrin àbọ́kùnrin. Bẹ́ẹ̀ni, á ìfẹ́ náà ṣe nǹkan tó dáa ọlọ́run á pẹ̀lú wa o. àmín ẹ ṣeun gan ẹ ṣeun gan so ibi tí àwọn tí wọ́n pè tí wọ́n náwó sí gbogbo tí wọ́n padà bá ọwọ́ dé náà níta bá ń sọ ìfẹ́ ẹnu tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn tómìyàn bá jẹ́ onífẹ̀ẹ́ nínú ìgbésí ayé ara rẹ̀ yóò dára ẹ̀ lẹ́bi ẹ̀rí pé mo sọ síwájú bọ̀ tí n sí ẹ̀sán ṣe tẹ̀ máa padà wá síbẹ̀ pẹ̀lú ògo ọlọ́run ọba so zero eight one zero eight five zero one three seven one so fún àwọn tí a bá ní ìbéèrè. sọ́ra pé fóònù yìí àìlè ṣé kí pẹ́ tọ́lọ̀ tó ṣé tó ṣe náà so òun ni pé ìfẹ́nu so tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé ọmọ èèyàn yóò kó bára rẹ̀ náà ni òun ni kó jẹ́ pé ẹni tó bí ọ tó jẹ́ òbí rẹ ẹni tó ń jẹ́ olùkọ́ rẹ ẹni tó ń jẹ́ àáfà ẹni tó ń kọ́ ní iṣẹ́ ọ̀gá rẹ níbi iṣẹ́ so kó máa sọ fún ọ pé báyìí ni mo ṣe fẹ́ kó ṣe lélẹ́yìí mo ṣe fẹ́ kó ṣe ni lókun ìgbà tí nǹkan yẹn tí kì í bá ṣe kó tako òfin ọlọ́run ọba tá àgò báyìí mo fẹ́ kọ́ ọmọdé bìí sẹ́ tá àgò báyìí mo fẹ́ kọ́ ọmọdé skul so ó gbọ́dọ̀ níwọ̀ ní ìfẹ́ ẹnu tiẹ̀ ìpè àìmí ò nílé mọ́dé láti kó gbà wọn o àìmí máa ń sún o ò ní kàn ṣe nù so onífẹ́ ẹnu kò lè gbé pẹ̀lú ọ̀ràn pẹ̀lú àwọn tó bá ń jẹ́ aṣáájú rẹ̀ bí ẹni pé kódà ìbò tó bá tó padà wo ìfẹ́ nú ẹ mọ̀ rí tírísìtì ìgbéraga ń bẹ ìgbéraga ẹni tó bá jẹ́ onífẹ̀ẹ́ nú ìgbéraga máa ń bẹ ń bẹ láàrin ọkọ àti ìyàwó ìyàwó sọ́kọ tó bá ti di pé ìfẹ́ nú ń ṣẹlẹ̀ ẹ kíyèsí ìgbéraga pé láyé ìnítẹ̀fún bẹ́ẹ̀ ni láàrin ẹ̀gbọ́n sí ẹ̀gbọ́n sábúrò bẹ́ẹ̀ láàrin àbúrò sẹ́gbọ́n sòpé ìnígbà pé ta ni ta ni ò bá mi sọ. So èyí ọlọ́run má jẹ́ òun ní àwọn sọ fún pé òun kéwú àbúrò ní àwọn sọ pé òun pé òun ní làákàyè àbúrò òun jọ̀gá òun gbóró nǹkan yẹn fìtínà ni ọmọ òun kó báyà tí ó ti ní nǹkan ṣe láàyè yìí ọ̀rẹ́ ọmọ try ẹ kí n títẹ̀ mi wọ̀ so zero eight one zero three five zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine so fún àti abáfẹ́ ní ìbéèrè a lè nọ́mbà tọ̀dọ̀ tèmi zero eight one zero three three five one five four nine àti pé táìmì gan tẹ̀tí fẹ́ lọ́tàn gan. so ó kọ́tù ó kọ́tù ni so òun náà ni pé ah, bínílà tó bá di mọ̀ pé sí zero eight one zero three three five one five four nine tí wàá bẹ́lọ̀ ń fún ẹrú ọlọ́run tí ó ṣe onígbọ̀wọ́ ètò ètò ní kọlọmọṣàbà sunderson gbogbo dúkìá rẹ̀ fámìlì rẹ̀ kọlọmọṣàbà mójútó wọn o kò mọ̀ jẹ́ ká burú ṣe wọn kó lájọ́ kan ṣẹlẹ̀. subhanaka allahumma wa wa ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuhu. gbogbo àdúgbò àyẹ̀bí rọrùn láàmú bá ní kò gbà kò lè kó tó bá yẹ ẹ̀ka àbọ̀ sórí ètò àbí lójú sí ètò ìfẹ́ ìtọ́ nítorí wọ́n ti mọ̀ dá wà lẹ́kọ̀ọ́ lórí báyìí.